قال رحمه الله تعالى وحل الله البيع وحرم الربا وكان ربا الجاهلية آه، إن الجزء كان ذلك إني ربا يتو بجمع تو بجمع دا دا ربا الجاهلية ونن كني آه، ربا الديون ربا الديون ربا النسيئة ربا النسيئة أما ربا الفضل فهو ربا آه، البيع ọ̀tẹ̀rẹ̀bà dùyúnù òun ni àwọn ará maka àti ìsìlámù tó dé táà fi ń sẹ̀mí tí wọn nù. so ẹ mọ ìtumọ̀ rẹ̀bà dùyúnù ni pé ní ẹ mọ à ń yàkọ̀bíyàwó wà ẹ mọ à ń yọrí fìhì. sábà yáwó nítorí lọ yá ten thousand fàpèjúwe yóò sọ táìmù tí òun ó da owó òun padà bóyá oṣù kan ni bóyá oṣù méjì ni bóyá oṣù mẹ́ta ni tó bá ti di pé ìgbà tó sùn pé tó owó dà wọ́n ń pè tọ̀ ẹlẹ́dàá yín sì rí kàdákàdá kò sí kàmpé tí kèétí ìdílé bẹ́ẹ̀ nìkan látòní lọ lójoojúmọ́ one one kọ́bọ̀ ni so látòní lọ lójoojúmọ́ one one kọ́bọ̀ lẹ́fìsàn so lè ní rìbá ìdúyó nùnú so èyí ni pé ó ti gbé owó lórí gbèsè tí ó yá yàn so uh, material value nìyẹn wà lè jẹ́ moral value náà rìbọ́ ò túmọ̀ sí pé kó owó nìkan ni ó lè ó ń ṣe aláìyí kí ọlọ́tàlá rẹ̀ kọ́ ọmọ bá sọ pé ní kullu qarbin jarra naf'an fahuwa riba kullu qarbin jarra naf'an fahuwa riba ẹni lónù ẹni káyà yẹn lówó mo yá ọ lówó ọ̀yá mi lówó tó bá ti lè attract any benefit ìbánu o benefit òun lè jẹ́ moral benefit ó sì lè jẹ́ material or financial benefit financial benefit ni tá a sọ nísìnyí pé tí o bá ti rí san lórí iye tó yà lẹ́ẹ̀rí ojoojúmọ́ yóò máa lé one one naira ìpè tí o bá rí san in the next one year how wá calculate how many days Lo wà ń bẹ́ẹ̀ multiply by one naira yóò san kún owó gbèsè wọn tí wọ́n sì tún fàṣìkò míì sí tọ̀ káwá ṣe tí dìgbà oníṣìn láì olórí ọtún dáhùn mẹ́ta míì ó tún wá dé oṣù mẹ́ta míì wọn tó wọ́n tún wá kí ni wọ́n ń pè é review wọ́n tún review lónù gbégbà ẹ̀dẹ́ ti sáyé nísìn so interest wọn yóò tún dọ́bù o tó bẹ́ẹ̀ wọ́n kọ̀ bọ́n wọ́n wọn nàìjíríà tẹ́lẹ̀ eight eighty two two naira ní tàbí three three naira o wọ́n tún bá abẹ́lá fún oṣù kan so financial value nù múra ní wípé tọ̀ pàṣẹ tó wá rí san yìí nísìn tọ̀ àbáni fọjọ́ kùn àmọ́ oko wa tó wà ní ibi báyìí tó ẹ má bá kàn ní ẹ má bá lè mọ ojú tó ríro rẹ̀ sísan rẹ̀ nǹkankan rẹ̀ bìdú ni mo kọ́ bìlù kìí pé ní òfìsà náà ẹ̀ pé tọ̀gbẹ́tẹ́ wa rí nísinsìnyí ẹ̀ẹ́rì kan ṣe kọ́ ń bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́rì kan ṣe a sì wá ní oko bóyá oko kòkó ni bóyá obìnrin sábà lè máa ṣe sọ pé yóò máa ṣe yóò yóò máa fún un lówó yóò áyà nù wá áyà rẹ̀ nù wọ́n yẹ̀ ń pọ̀ rẹ̀ tó bá sábẹ́ yé ń da owó tí ń bá ń gbà ọmọ owó tí ń bá ń gbà yín máa bá yín kó sí ọ̀dọ̀ àwọn ní kókó mú olè ní kó mú ádìlù wá ádìlù ní third party neutral party tó a máa wá kó owó ń síbẹ̀ yóò bá bá sanwó ẹ̀kọ́ òní ń ṣiṣẹ́ nísìnyí báyìí ti sanwó òòjọ́ náà ní sanwó òòjọ́ rẹ̀ tí wọ́n ti wá pé gbèsè rẹ̀ tó ó gbèsè báyìí ní ìsìn o ṣẹ́wàá san owó wàá san ìyí òun kìí ṣe rìbá. akọ́rùbùn hasanu nù kọ́rùbùn hasanu òun náà ní eléyìí but pé kò rí san tòmọ̀tò àti rí san àwọn máa lè bá ní roko ní o so yóò máa roko yìí ni pé ní owó déèsì tí ò fi rí san ọmọ tó kọ́ yóò bá gba alágbà tó máa yẹ tí ó san so ná fóònù rìbá lòun náà. Bá ní ọ̀nà níwọ̀n àkọ́kọ́ nù mm, nínú ọ̀nà rìbá ni pé rìbá dé rìbá dé anything ló lè ṣẹlẹ̀ sí ló lè wà kò sí jò lè tí wọ́n bá yàn yàn ní kínní nísìn fóònù sorry mo lónù ẹ̀ pé lónù lónù yàtọ̀ fún ìhàrà bọ̀tú lónù òṣèbọ̀ fìlìgáàlìbù fìlìgáàlìbù rìbá jàhìlíyà òun kò sí lórí kínní orí owó ni máa ń wà orí owó òun náà ni ọmọ ń wà ìkànnù. rìbá ẹlẹ́ẹ̀kejì kọ́ọ́là wàmínà rìbá fi rẹ́rì ànàsí á bẹ́ẹ̀ ọ̀lẹ́fẹ́ bọ́ ti bẹ̀lẹ́fẹ́ bọ̀. àtàwọn pé ní eléyìí ní sin rìbá ànàsí àlàpẹ̀yọ̀ wọn bí bẹ́ẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀wò rìbá alifábìlù sọ́rí rìbá alifábìlù rìbá alifábìlù ni pé kéèyàn ó vérì nǹkan kéèyàn ó vérì rìbá alifábìlù nìfẹ́ nàṣíà ni tàkírọ̀ ni nàṣíà tàkírù ااا pé à extend the e, period but ẹ̀sán wo extension náà wọ́n pè ní nàṣíà nù wọ́n náà ní rí bá nàṣíà wọ́n náà ní rí bá dénú wọ́n náà ní rí bá jàìlíyà wọ́n náà ní rí bá ibn al-abbas wọ́n ní tànà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní e, àwọn awọ́lù rí bá àbáwò rí bá àmì al-abbas nínú àwọn àkóyè àwọn kòrẹ́sì gbogbo àwọn àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ lórí bóun wọ́n lówó nǹkan fi ń ṣe òwò náà nù capitalism náà sìn lóde òní náà ni àwọn alamaka náà sìn náà nù àwọn sáwọn àwọn àwọn lówó àwọn kan máa lówó sí ni táǹpẹ̀ ní capitalism náà nù. because that's n tí ìṣẹ́dá fi condemn bébà náà nù kò bá ń lọ ọ̀rọ̀ nísìnyí èyí ò ní yáwó àfẹntójú máa ń pọ́n ẹni tó wá lọ yáwó tójú ń pọ́n tó yẹ ká sàánú nìkan ẹwọ nǹkan tí ní pè é. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له tí èyí bá ṣe pé ẹni tó lọ́nba tó bá àwọn ará àwọn sàádé bá ti ń gbé gbé tí ìgbọ́ pé ìní ò sí o ọ̀láìka ìwà yìí ń kéré kọ̀ǹtẹ́nì kan náà bá yá ní one million nísìn ẹ̀pẹ̀ one million tí ẹni tó lówó náà bá tó bá ní ó ní nǹkan tó ní òfìsí tọ́lọ́mọ̀ ní fi kó jèrè ló wà kó fẹ́ nìkan pé tọ̀ ẹgbà lọ́wọ́ fàlùbáríkà sí i kò ní ó fi ṣe bísínẹ́sì o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn àdẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ń yáwó láti kò kánjú ni pẹ̀lú wà lọ́sibítù àbí ẹni tá ń mú tání pé gbọ̀n bá wá bèlú ẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ẹnìkan wá lè bẹ́ẹ̀ nìkan wípé ìyàwó mi bẹ lọ́sibítù lọ́sibítù nàìjíríà tó wọ́n ní pé bọ́ọ̀ bá sì sanwó so yóò yà kú ní òkú ó sì ní ìdí fifty thousand naira àwa ah, inshallah brothers so عليه أذكاره فما سأل الله العظيم رب العشر العظيم أن يشفيك أنا أنسيه أما ما أزبط هناك كنت كان قدوة أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أقول أعري أعري مالا مزيرين في كمنزة 50,000 naira ni tọ́bọ̀ wí ní tọ́ba dàgbà ní òní every ten ten days tọ́ba dàgbà ní ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí yìí ọ̀sán five hundred naira lé lórí tí ọba ti dapò àbátúndì jẹ́ mẹ́wàá míì yóò di one thousand yóò máa jẹ́ one thousand five tó bá tún jẹ́ mẹ́wàá míì tó kódà yorùbá náà máa ń sọ yóò ní pé ojú pọ́n onígbèsè olódàárọ̀ ìbílẹ̀ lánàá ló mọ́tàn yìí kò sẹ́ni tó lè yáwó ìlè gáálébù tó kọ́mọ̀ ní pé ní ìpọ́njú ni wọ́n mú yàn yáwó fẹ̀ntọ́ yẹ ká sàánú pé á ah, lọ́ọ̀ pọ̀ kí yìí ó ní kó ṣe tó bá wá ṣe é ọlọ́run àti pé nímọ̀ eh, òun lọ́lọ́ òun ló yá lówó tọ́lọ́run kí lọ́lọ́run fẹ́ fowó wá sí kò sí ìkẹ́kọ̀ọ́ tọ́lọ́ fi ṣe bíbó ìbádà wa lọ́run kò wọ́n ní ìdí rẹ̀ láti máa pọ̀ tí ìbá wa ṣe òun subhanallah ọlọ́run àni pé òun àzùn pé èmi lọ yá lówó yóò wá dàkálà pé nù man nafasa an eh, muslim kurbatan nafasa Allahu anhu kurbatan min kurbi al-qiyamah ma a'zama al-ajr. Ah, òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé pé ní ìsìláàmù ó wà very compatible with àdámọ́tọ́ làwọn bá dọ́mọ èèyàn mọ́ àpé irun lówó kò yẹ pàtó farumu rẹ wò fún mi sáàrọ̀ àǹfẹ̀ mi kò sí bẹ̀rẹ̀ ní bá ń bẹ̀ ń bẹ̀ ṣáà ẹ̀kọ́ pàtó yóò pọ̀ tó mo ṣe rí nù mo ṣe rí nù lánàá rìbá dénú ọ̀nà ti sàn àwa rìbá lọ́fàbílù rìbá rìbá bẹ́ẹ̀wò lélẹ́yìí tá a fẹ́ sọ yìí bẹ́ẹ̀wò ẹni kò sọ pé ní àfìgẹ́rì nàṣíyà bẹ́ẹ̀wò lẹ́yìn rìbá bẹ́ẹ̀wò nìyàn bẹ́ẹ̀wò àlùfẹ́dọ́tì bẹ́ẹ̀lẹ́fẹ́dọ́tì yadan ìyadin mutafabilan wakadhalika zahabu bizahabi wàhálà wakadhalika zahabu bizahabi ní pé a lè ta bẹ́ẹ̀wò àlùfẹ́dọ́ bẹ́ẹ̀lẹ́fẹ́dọ́ tàwa fẹ́ ta sílfà ní jọ̀hún láyé náà sọ̀lá àṣàlám bàbá rẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ kí ṣẹ́gbẹ́ta ń mẹ́mì pọ̀ lẹ́tà ní sọ̀lá sọ̀lá náà padà yọ̀ǹda fún wọn wípé owó bíi dọ́là ní sin àti rìyàl láwọn tó lówó tó lágbára eh, níjọ́ náà lọ́hùn dìnárù àti eh, sọ́ọ̀dì záàbù àti fíbọ̀ lọ́yẹ̀ pé so létà àníṣọ fẹ́ràn padà sọ wípé ní kí wọ́n mú owó látara záàbù àti fẹ́dọ̀ owó tán bá wá ṣe látara záàbù ọ̀nà ń pè ní dinar dinar òní nákẹ́dọ̀ currency òní dinar but záàbù òní gold so gold yìí so oríṣiríṣi nǹkan ni òní rọ́ material ní àwọn àánú lẹ́lẹ̀ ni àbáta àwọn àánú lẹ́lẹ̀ tán oríṣiríṣi nǹkan lẹ́lẹ̀ fi ṣe nínú rẹ̀ ẹ wá lè mú ẹ wá lè mú owó so wọ́n wá design gold pẹ̀tọ̀ kò tẹ́lá ti tẹ́lá ti mú eléyìí dé lágbájá o so value rẹ̀ ni wọ́n announce wọn ẹgbẹ́ tẹ́lá ti lè mú eléyìí wá nto nto nto nti nti nti sallallahu alaihi wasallam naam ní dọ̀rọ̀ rẹ̀ hayati ni tọ́lá padà káyọ̀dé kí wọ́n pè ní kíyàmù mutlaqat àbí kíyàmù hayati nta àfin nta àfin sẹ́tù. Eh, liabilities wa àti nǹkan à ń sọ́lọ̀ ní ká máa fi gbé ẹ̀mí ró wà á tún ní má lè láìláì fi àtọ́ ọkùnrin. وآتوني من مال الله الذي آتاكم ولا تكلوا بكاياتكم على الجوال مما جعل الله قياما دينا قياما ẹ̀yọ́ ìgbàgbé làfàlà tó tó àtúkà àmọ̀wálà fún mọ̀lẹ́bí jẹ́ àlàláwò lẹ́kọ̀ọ́ kìyàmà wàrùzọ̀kọ̀ tó nákẹ́dù owó kìyàmà ni subhanallah alakọ̀rán kan fọlá wọn bá wọ fọlá kó sàlẹ̀ kan gbọdọ̀ fún tuwani o kẹ́hìn wá wo owó bí ọlọ́ba ní sẹ́ńjì owó àlẹ́kọ̀ọ́ bóyá àwọn oníṣẹ́ akọ́lọ́jì sí ní lára nǹkan tọ́lọ́ ní kẹ́mi ogun ni kí kọmẹdé nìyẹn kó garanti pé nineteen nineteen nineteen ló wà nílé hmm? wà nílé ọtí ò bá wá sí ìrònú ni jùmọ̀ tí bá ti ń ronú tó náà ni àyìn kókóró ni wípé záàbù àti fílbọ̀ jínsù ni wọ́n ẹ̀ wá rí dìnárù ọ̀nàmọ́lá tara záàbù ọ̀dìrẹ́hàmù ọ̀nàmọ́lá tara fìdọ̀ tó wọ́n sì ti jura wọn lọ náà látàrí oúnjẹ ọlọ́run yìí kí ọ̀nà tàbí àkọ́mọ́ bàtà lọ́wọ́ àwọn sálàm dìnárò kan ó ń ṣe déédéé eh, dìnárò kan ó ń ṣe déédéé twelve dirham dìnárò kan ó ń ṣe déédéé dìnárò yes gold ṣe ṣe ṣe twelve dirham bó la ṣe mà láti mà ní wípé oúnjẹ ọ̀nà sọ̀rọ̀ àwọn àyè pé ní láàtọ́kítà ọ̀yẹ́dì fi máa dúnà rọ́bò dìnárò ẹni tó bá tó bá pé ní owó tó gé láti látàtà bá wò ó hímọ́ tó àwòfáàfì náà gbà ẹ̀rí ló gbé one thousand naira tó èyún ìwọ ọ̀dọ̀ sọ́ọ̀bù nù tó bá ilé bàlágà róbò róbò dì náà tó ẹni sọ fáwọn pé ní látàtà ó ẹ̀yẹ́dù ilá sí róbò dì náà wàkọ̀dì kọ́tà ní sọ̀rọ̀ sọ́lá sí mìjánì nǹkan wá gbé mìjánì láyé ní sọ̀rọ̀ sọ́lá anábìrin sọ́lá ìgbì ọwọ́ yìí. mìjánì náà bíi táwọn ń wọ̀ fún protect nǹkan ogun kankan so ogun ni tí wọ́n dé ni ìdáǹpẹ́ ni mo jẹ́ látara jonathan lábẹ́ nípa lè gbé ọwọ́ sọ̀lọ́ àṣàlà wọ́n á rí i pé eh, nìjánu iye tá ń tà ń jọ́ náà lọ́hùn three dirham ni three dirham tọ́tọ́ bá bá equivalent bá rẹ́ fà bá rẹ́ fà ń di value rẹ̀ value eh, rẹ̀ sí di náírà wọ́n á ṣe ní ìsìn àwọn ọ̀pọ̀ mathematics tí wọ́n ní pé x ìdíkọ́tò kìíní kan owó kìíní ọ̀dà wọn ni pé nígbà táwọn sọ pé ní a lè jọ àfihàn róbòdì náà kò tó sàn pé mìjánu o equivalent sí róbòdì náà sọ pé ní adé pé ìdá kan náà dá mẹ́rin bàbá multiply three dirí àmú by four yóò fún wa ní twelve kọ̀kín làwọn mathematics ti ta ìsàmújáde tàbí sáà náà mú jáde àwọn onímọ̀ọ́sì kí ni wọ́n mú jáde tayọ táwọn náà mú jáde yìí à ń sáwàdà ní àlefọlọ́jọ pọpọtọ babaláwo. tó ní kókóró ni wípé àti ajé ní kìlọ̀tánà ni ló ti ń gbé so tá a bá ń sọ̀rọ̀ ẹ ẹ tá a bá ń sọ̀rọ̀ nákèdù pé dìnnáàrù àbí díríàmù kì í ṣe tánà láyò ní o kì í lérò díríàmù ti sàwọ́dí o kì í lérò díríàmù kòwéèkì o àbí dìnnáàrù àwọn onífẹ́ná dìnnáàrù ìmọ̀láàtì àwọn yóò kọ́lá ń sọ jìnnàrú ayé àníṣe lọ́wọ́ àlọ́sọ́lá àwọn yẹn ti wá sọ àbí ayé pẹ́ẹ́n ní bàtà ń kababu jakati kíra pé gíráàmù kan. eighty five gram gram pẹ̀lú jìnnàrú kan so a mọ̀ ntaba ní dìndín a multiply by iye eléyìí bàtà ń sọ pé ní rúbù jìnnàrú òun náà ní táàmù yàrá kó nu jakati then kí ni yóò ní kí ni yóò ní tí ó fi tí ó fi bàlágà ní sọ́ọ̀bù. èló ni owó téèyàn ó ní àgbà àkàtì sọyàn lórí rẹ̀ kan lè yọ. one point three hmm? one point three million. ìṣòro ní mìkọ́ọ̀lá ó ní ìdíkó ní twenty mìkọ́ọ̀lù àti twenty wazinu twenty dinar ìṣòro ní mìkọ́ọ̀lá ní nàìjíríà wà mí àtà ní dirham àwọn ẹgbẹ́ ẹwà multiply eighty five gíráàmù kan ní dinaru kan eighty ni ẹwà multiply eighty by forty tó bá fún wa àwọn abẹ́rẹ́ pé ìlú lẹ́nu ta gíráàmù kan yẹn ní gíráàmù ní sorry gbogbo nta yọ náà ní instagram instagram ńlá yọ á béèrè pé òkè instagram ní dèdè ìṣúná mi kọ́ ní láyé òde òní pọ̀tí láfi mọ̀ kéde pé dínà sàwọ́dí àbí dínà sàwọ́dí lálọ́ àwọn àwọn kan sì ní báyìí mo kanu tíra bàbá inú ṣe ní àfihàn ńlá ìpẹ́rà pé sọ́ọ̀wù làwọn tẹ̀ ń sọ sọ́ọ̀wù pé àwọn rí ní wọ̀nẹ́ìzà pé bóyá kọ́rí àtàmàdúrọ̀ wọ́n sì rí sọ́ọ̀wù tó fi déédéé tó dàgbà ibi fún àwọn ẹ̀yà sallallahu alaihi wasallam òkúkúrò ni wípé bí a ti ń ná owó nù gbogbo tábà ti wà báyìí wá ti ń kọ̀ǹtínú àmọ̀sàlàyé pé gbogbo tábà ti wà sọ wípé ní màkọ̀yí ìsìn ìṣẹ̀rí pé dìnárò dìnárò yá náà tẹ̀lá ń wí o azabu yá náà tẹ̀lá ń wí o tẹ̀lá tábà ń sọ pé màkílù àmọ̀ òzónù pé ẹ̀fẹ́rẹ́gi nítawọn fi pẹ́rẹ́gi wọn déédéé pẹ́rẹ́gi ayé àná sallallahu alaihi wasallam là ń sọ nta ń fi òṣùwọ̀n wọn òṣùwọ̀n ayé ànábì sallallahu alayhi wa sallama òun náà ni nǹkan tí tá ń sọ ọ́ kọ́lẹ̀ látàjú tó zábì zábì tàbá fẹ́ wá ta nínú hadith àbí sanyid al-khudri radiyallahu ta'ala anhu kọ́lẹ̀ látàbí àzábà bí zábì nínú hadith mi kàtàkì lẹ́yìn òun ṣọ́ra ní pé látẹ̀bí ìrùn záàbì záàbì wà látẹ̀ṣí fún ẹ̀bẹ́ bá ta gold àti gold májò jura wọn lọ́wọ́ tí ó bá jura wọn lọ yóò ní pé tàmáfẹ́ ló gbọ́dọ̀ wà ń bẹ̀ yẹn nínú then kó sì tún wá jẹ́ ìyádán ìyẹ́dín ìyádán ìyẹ́dín tèmi àbí sèdí kàrán sọ pé ní tí ẹ bá lè fún sọ̀ráàfù ní pé dìnnárù ni ìṣòro dinar ni fún mi ní tó jẹ níbẹ̀ wọ́n fẹ́ fi gba dinar tó báyìí lè dìde ní pétọ̀ ó pẹ́ yìí dàkọ́ mu nínú bọ́ọ̀sì rìbá nù. dinaru ni dinaru ni balọ̀n tó kò tó bọ̀rọ̀ gbéra wọn lọ yíyún ìlànpẹ̀ ní ìtìhádù jíǹsì tó bá fẹ́ ta nǹkan tó pé ní jíǹsù wọn yọ kan náà ni lábúdà sí mi ṣàrpọ̀ ni ṣàrpẹ́ ni àfọ̀n shartain àwọlò ni pé taqabudu gbọdọ̀ ṣẹlẹ̀ yadan bi yadin wa tamathulu ọmọ jùlọ wọn lọ zab bi zab rata náírà nísìn new note náírà bóyá hundred hundred naira ni new note àbáfi gba one thousand sọ pé nígbà tó bọ́ lẹ́nu ẹran ni òfin one thousand ọ̀nì so one thousand ilé one thousand ilé kò lè pe jíǹsù kan náà ni wọ́n taqabudu nù hand to hand and tasawi equivalent each other to each other. náà lọ́dọ̀ ni ní wàá ní sálà fásitì àjìnásù pápẹ́ ní àwọn fámìlì bá ti wá lè yàtọ̀ fàbíyù kayfa shi'tum idha kana yadan biyadin tòtú àìpá ti lè vérì síra wọn kàn ní sàkánà ló wá kú ni pé ní takọ́bùdù gbọ́dọ̀ wà níbẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ bí inú bá jẹ́ àbúwá lórí bàwíyà lápòjú ẹni tì afẹ́sí rìálì gba náírà so ẹ̀ńtó ẹ̀ tó mú tó fún wa ní rìálì kónà aláfún náírà kánà so ká sì gba ẹ̀yìn kálukú so yíyún kò sí láìsí àpé nísìn náírà rìálì kan i think it's almost one hundred náírà yes one hundred náírà ẹ̀yìn rìálì kan so rìálì kan ní one hundred náírà wá so ká gbà sàn kó ti gbé wọn lọ nísìn torí pé ìsálà fásitì àjìnà sùn èyí ṣe rú kan náà àdálù àzálù ni fi tẹ̀síwérì wà àhídà tún àdálù àrùbá àtún àzálù. Ah, <laughs> so àpèjúwe kan náà ni yóò ẹlẹ́wọ̀n lọ́gàá hmm. ẹlẹ́wọ̀n ọ̀tún ní kìnìún ọ̀gá báyìí so bó ṣe bó ṣe jẹ́nu. kọ́lá wàláyà júùzù fílbọ̀tún bí fílbọ̀tún wàlá záàbùn bí záàbì ilá mithlan bí mithlin yẹ́dán bí yẹ́dìn mọ̀kànlélà méjì nù. náà wá kọ́ ni pé wàzáàbù bí záàbì sorry wàlífíbọ̀tù bí záàbì ríbà lónà but ilá yẹ́dán bí yẹ́dìn. يكون قوسين مثلا بمثل ده ما وصل إخوانا إنسان انتهينا من اكون إنه حديث أبي سعيد الخدري كان ما فاهم صلى الله عليه وسلم منشأ الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والملح بالملح والأقط والتمر بالتمر والأقط بالأقط يفعلوا تو ما تعموا وإن اختلفت الأجناس فبيعوا كيف شئتم إذا كانت يدا لدين so àwọn afáwọn ajoko nǹkan mẹ́fà náà tọ̀rọ̀ sábà mẹ́ńṣán ṣé mẹ́fà yìí nìkan náà ni rìbá ń wọ̀ ni àbí kì í ṣe mẹ́fà yìí nìkan náà àdìgún bẹ́láyé yìí àgbẹ̀ kànábì ò mẹ́ńṣán yẹn ní sọ̀sọ̀ lọ́rùn sọ́lá kò mẹ́ńṣán wọn kankan wọn ni sókè táwọn ò ní pé ẹ jẹ́ ká àfẹ́sàn mẹ́fẹ́ fà á pé àkọ́kọ́ méjì àkọ́kọ́ àzáàbò àti bọ́ àwọn àyíhùn kí ló fà ok torí pé òun ni owó tá a ti ń settle debt àti àjẹpẹ́ gbogbo tó bá ti ní purchasing power táǹpẹ̀ ní sàmàníyà value currency value tó bá ti lè ní ìbáwọ̀ kódà kó má jẹ záàbì kó má jẹ fúbọ̀ kìyàsán àlà záàbì pàlùfùbọ̀. sára àtàkùn ní tó fà á sí rìbá fi wọ záàbì àti fúbọ̀ ni pé wọ́n jẹ́ owó ẹgbẹ́ tí a bá ti gbà yí pé owó lòun náà tó yóò máa nídàájọ́ owó so bìnnà àlàdálì ni rìbá fi wọ náírà ni zaka fi wọ náírà ibẹ̀ ẹ̀kọ́ náírà yìí ṣe ìṣe záàbù kì í ṣe góòlù òun gbàdá ti gbà yí pé ní òun náà ló ń ló ń dúró ní ipò tí záàbù àti fi bọ̀ ọ̀nà wàá rí àwọn àáfàá lónìí tó sọ pé ní zaka ò wọ náírà kí ló kàn torí pé ètò kìlọ̀ kì í ṣe záàbù ó ti sù but indication rẹ̀ pọ̀ jẹ́ gbogbo ẹni tó bá jí náírà nísìn kò bá jí apáàtì fún pé investment tankin náà bá ti ṣàlùbù kò kò jíwó kí ló jí náírà ló jí kò jí owó yóò lọ sórílẹ̀ so àtàwọn nǹkan míì náà ti yẹ pé ní consequences rẹ̀ ó ní agbára. wọ́n yẹ pé ní asahihu asahihu. أن العلة طبعا اختلف المذاهب في آه، تقييم آه، ما هي العلة في هذه الأشياء لكن المالكية هي آه، كون نقد عينه في زابة في زابة في الدنيا كيف نحن نقول أنا ما في من شد بيسي أذن ساتن شد من تبيسي ولا هو تمجن من تكو تكون كو أركو من تكون أو يسيو هم الطعام طعامه tamuru à ń jẹ buru à ń jẹ ṣàyẹ̀rù à ń jẹ mílíọ̀nù oúnjẹ ni akap oúnjẹ ni so ṣé gbogbo oúnjẹ tá a tó àkàtà ilẹ̀ àdé the same ẹ̀ hmm. ṣe the same so yàrá ni pé àpè kò sí ìṣẹ̀lá pé táwa dákọ̀ ní àgbáwọn nǹkan mẹ́rin tá à ń jẹ tí wọn ò dákọ̀ ní ọwọ́ ẹran ní sàǹtà ń jẹran bàjẹ́ra à ń jẹran òun ṣe ọlọ́run sọ̀rọ̀ sọ wípé ní náà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ àn bẹ́ẹ̀ ní àyàwá ní bíl àyàwá ní ẹ gbọ́dọ̀ fi ẹran ta ẹran tó túmọ̀ sí pé ẹran náà ìbáwọ̀ kò sínú àdéhùn àbí sáyẹn bẹ̀rẹ̀ kọ̀ lórí náà fúnà fẹ̀ sí fàjálà su fàfàkẹ́rù àbábọ̀ ń kọ́ ọ́ fìlà àrùbá àtòmù ẹni wọlébìrán gbogbo ní tàbá ti ń jẹ tá a ti lè pèsàfù any preservable uh, food preservable and rebatable alẹ́kìtìyàtú wọlébìrán so ọkẹ́ àwọn abéèrè pé èlùbọ́ ìfẹ́ ìtìyà sóúnjẹ ni bẹ́ẹ̀ ni talisẹ́fù ẹ̀ bẹ́ẹ̀ ni rìbá wọ̀ ọkà bàbà yes ìgbàdo yes iṣu yes ìrẹsì yes ẹ̀wà yes mango ńkọ́ oúnjẹ ni hali de b'a dakala fi la sọkọtọ yọkọtọ la wa kàdà fawaki àti bọrọ waati èyí tí a lè ṣe ìdíkàrò rẹ àwọn yìí ń bọ tí ìran àdìlàṣíà alùpùpù bọrọ wàlfàwákihu ìzà sọ́ra tí mo dàkàrà tán tọ́nà bá ti ní ta ló ṣe dàkàrò nǹkan. zakawo kí ló fàtọ́ lẹ́kùn dábàá ní pé àtúrùmù wọlé dàkàrì àní kìtìyàtò wọlé dàkàrì bóun ni ìdàkọ́fẹ́ àwọ̀ mọ́ngò. àná tó ní gbà wọlé àná wípé ní okò wọ́ bá wọn ọ̀tọ́ padà á chẹ́ǹjì di tọ́ọ̀mù ni bọ̀t kọ̀ǹdíṣà ẹlẹ́kẹ̀jọ pé ìdàkàrò ti ń bẹ́ẹ̀. wọ́n padà wá change di mùdákàrà yìí ni pé kìdí gbogbo ẹ̀ ló di mùdákàrà irú zabib inab ìwọ náà nàmkàn zabibu gbígbà ẹ̀ ní zabibu tútù ẹ̀ ní inabu inabu tó tútù ní ìpín ẹ̀ lè ṣéfù ẹ̀ lè pèsàfù ẹ̀ tó lè rẹ̀ ọ̀tún bá tẹ̀lé di zabibu like aya yóò dẹ̀ pé aya tútù rẹ̀. òbí pọ̀ tí wọ́n ti lè gbẹ bá masha allah ayasha ah, tó bá ti àdàbà náà wọn náà ti di rìbá tó tó bá ti di kí ni zabibu nísìn eh, múdù zabibu wáhid dábì múdù zabibu wáhid ìmùdéni la la yà jùlù fún ok now alhamdulilayi yom mango ẹlẹ́kọ̀ọ́ sínú freezer lápẹ̀sáfọ̀ rẹ̀ wọ́n jẹ́ هل يدخله آه لماذا؟ نو الاستغفار لا تعزم كل استغفار ولا بيرسم ان شاء الله نو لا تعزم يس نو في بيوم بيوم قال لنا ميدينا الطعم والادخار بين consumable and also preservable nta lè jẹ nta ti lè náà à ń jẹ yíyún kò sí dáwọ́tìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdókòdì bọ̀tí níta tí mo tọ́jú àsọyè ni pé àmì uh, sọ́rí kọ́ọ̀lù ni wípé hata um, máa fíríjì là ìkún tá a gbà lórúkọ lórí ìdíhàrò wípé ìdíhàrò bí pàdéyà naturally ṣe ìpínlẹ̀ ṣe máa mm-hmm. so yíyún ni à ń sọ kì í ṣe ẹ̀bá nǹkan pé ìtàbà nàámù náà wọ́n pẹ́ ní wọ̀tọ̀ áàmù wọ́n sọ ní ìpínta bá dẹ́yà ní pé àtúnáfò ní nínú al-hubub nínú al-hubub àwọn hububu oúnjẹ ni kàpẹ́níyà oúnjẹ ni àti ẹ̀bẹ̀ lọ hububu àwọn kan ṣe oríṣiríṣi green ni hububu ní ma zawatu sanabil wọn ti máa ní sírí sírí ẹ̀ arábìsì máa máa na sírí máa ń lẹ́bẹ̀ẹ́ àràfà sí irí máa sì máa ń pè ní sí irí raifum mílẹ̀tì kọ́bùlà kọ́tìn ni o. ẹ̀yùwà kàkàdà náà ń pè ní súnbùlà dáa sí irí yorùbá kò ní sí irí tó kọ́mùtò mísìlò mẹ́wàá hmm? hmm. àǹtọ̀ mẹ́àlú kánò tàbí tẹlifóònù mẹ́wàá tẹlifóònù. قاموس موجود على ذوات سنابل حب من حبوبهما وهناك ذوات أغلاف يعني غلاف طبعا ترامب سبحان الله العظيم مثل طبعا ترامب نو نو نو بعيدة بعيدة مثل ميز مثل ميز أوكي هي وارد lèyí zoro àwọn tó ń jọ bẹ́ẹ̀ àgbọ̀bọ̀ ni wọn. bákan náà kàtàníyà kàtàníyà ni àwọn bíi lóbíà fólòsòdá ní ẹ̀ẹ́pà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàtàníyà ni àwọn kan tó láti ká fún bí àgbọn àti ní àgbọn ṣòro ń ta àwọn dájú kàtàníyà ó kàtàníyà. wàṣíbù wàhá àtàwọn bẹ́ẹ̀ mímọ́ yóò dákàrù ní nǹkó tẹ́ẹ̀nì àti nípa au idam lẹ́bù ìdámù lẹ́bù ìdámù wa bíbi ìdámù ìdámù náà sì ní bí oyin ní atani nkankani ṣùgbọ́n eléyìí oúnjẹ ni wọ́n wàlá ẹ̀júzú àlùjẹ́nsù mínú bìjẹ́nsìn bìjẹ́nsì sọ́rí tíwáìpá lè pa papọ̀ lè tà wọ́n o ilá nìfìlám bìmísílìm ìyẹ́dán bìyẹ́dìn ìpìtà wá fẹ́ ta ìgbàdo ìgbàdo àti ìgbàdo ká ní pé ìgbàdo funfun

tòdìkọlù sóòs ìtàlẹ̀ ìsàdí bẹ́ẹ̀ pé ní ó gbẹ dáadáa àlùkà eléyìí tí ń tó ń kó tó fóyẹ yìí tó eléyìí àlùkà eléyìí tó dà yìí àti ẹjẹ ká mú pẹ́rẹ́gì méjì eléyìí àfẹ́sà ìlànìkẹ́lá kí náà ń pè léyìí kí náà ń pè léyìí ìkẹlẹ ìgbàdo ìgbàdo ń jẹ inferior ni superior ni tó máyà ní ikùn nígbà lórí pẹ̀lú pé. Eh, la yajuzu al-jinsu minhu bi jinsihi illa ikọ́ yadan bi yadin gbàdúgbàdà jìkà ni gbàdúgbàdà jìkà ni. wa la yajuzu fihi ta'khirun bákan náà kéré nìkan la yajuzu fihi ta'khiru ẹ̀rí bàbá bí lóòótọ́ rí bá náà sáà náà ò tún wá tọ́ wípé lákùnrin ìjọba mú fún ẹ̀fẹ́rẹ́ di eh, gbàdúgbàdà kan bẹ̀rù tuntun àbí eh, kọ́sàdé kan kó agbára ẹ̀ pété àkẹ́kọ̀ọ́ dá padà fún yín ní lọ́la tí yóò bá dá padà bẹ̀rẹ̀ ìbéèrè tó dáa ń gbà náà ní kó dá padà kó wá gbọ́dọ̀ wá bílọ̀ lọ́kọ́ wá mú ìmí wa kò tọ́ the same thing the same thing ni pé kò gbọ́dọ̀ gba ìgbàdo báwọn pé ní bòmí ń jẹ́ bòmí mo fẹ́ ra ìgbàdo ní ìsìn ló kọ ìgbàdo pé mo fẹ́ rà kó wá tà fún wa ní pítọ̀ owó rẹ̀ lọ́la ní o ìgbàdo tí mo fi láyà ìjọ́sọ. dóòlì ṣe ni pé ó lè ta ìgbàdo òun kó tọ̀ mo fẹ́ ra ìgbàdo dà ẹ̀ ò ní ọ̀làdé tó wá fún un lówó wọn ni pé pẹ́rẹ́gì kan five hundred naira ni ọ̀la àti pé ẹ̀wà tó six hundred naira kò burú ẹ̀ mú wa so ó gba ìgbà pẹ́rẹ́gì kan six hundred naira lọ́la yóò san six hundred naira yóò eh, ó tọ́ yìí ìbéèrè bá. Mm-hmm. Uh, uh, n'o tɛ eh, ko suba k'a dɔn ko bɛɛ y'o ta jeli ma bɛɛ y'o yes ne de bɛ a da bɛ ne de bɛ ma tìtìkóyàwó tìtìkóyàwó kó rajà ni so ọjà ni ẹ eh, tọ́ba ara kìíní yìí cash down one thousand ni lọ́kábọ̀ one thousand one ni. ايشي الشرع ايشي ثلاثة الشرع يوم آه، قال ولا يجوز فيه تأخير ولا يجوز هنا ولا يجوز طعام بطعام إلى أجل إن كان من جنسه أو من خلافه كان مما يدخر أو لا سواء بطعم في الدخار أبنتي أي شيء الدخار by implication àtọ́ nísìnyí pé tòfà àbọ̀gẹ̀dẹ̀ àbí nǹkan rìbó wọ̀ wọ́n torí pé tọ́hámù nígbà tí mo ṣe mọ̀ dákàrò náà but àwa lè fi ra a lè fi tòfà ra tòfà dọ́là tó mo fẹ́ ra tòfà nísìn one kilo tòfà dọ́là pé wà padà fún yín ní tòfà mi padà padà láyà jésù tòfà yìí pé ní rìbá nẹ́sà àti rìbá fábílù nínú tààmù wọn ń dàjẹ́ méjì fábílù ni pé kò gbọdọ̀ jura wọn lọ tí wọ́n ń tà ní sìnká pé ní jíǹsì kan náà ni wọ́n yóò tọ́ àwọn mẹ́lẹ́ pé ní rìbá fábílù kò wọ̀ nínú àwọn nǹkan oko gẹ́gẹ́ bí ọ̀sán gẹ́gẹ́ bí tòfà gẹ́gẹ́ bí ẹ̀fọ́ padà rí i pé ní òkè ara ìfẹ́ ra àwọn dọ̀la ni ẹ̀fọ́ ẹ̀fọ́ sirika nísìnyí nígbà yẹn mo sirika wá ẹ̀gbẹ́ lóyún ọ̀tọ̀. máa jẹ́ jíǹsì kan náà so bóyá ká dúró ní níbí هناك مداخلات وغيره هذا وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحبه وسلم